àgbéyẹ̀wò ìròyìn lórí yorùbá broadcasting network. ẹ káalẹ́ àsìkò iṣẹ́ àtàárọ̀ ẹ káàbọ̀ sí ojúwòran ti ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó ń fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kanjọ̀kan jáde wọ̀nyí ni àgbéyẹ̀wò ìròyìn fún ti àṣálẹ́ yìí látẹnu ṣèyí ìpàdé ọlá tó jẹ́ oníròyìn ṣáájú ẹ kókó tó wà nínú ìròyìn náà owó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tẹ ọlọ́kadà kan eléyìí tó fi tìpátìkúùkù bá èrò tó jẹ́ obìnrin tó gbé lò pọ̀ ààrẹ Tinubu ti fi oyè tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó ga jùlọ nílẹ̀ Nàìjíríà dá Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú lọ́lá òpópónà ti reluwé láti ìpínlẹ̀ Èkó sílùú Kánò ni ó bẹ̀rẹ̀ sí ní máa bẹ̀rẹ̀ iṣẹ́ lákọ̀tun nígbà tó bá fi di oṣù kẹfà ọdún yìí àwọn ìṣòwò ata nílẹ̀ nàìjíríà di ẹ̀bi bí ó ṣe gbówó lórí gege ru bí owó epo bẹntiró ṣe gbénú sókè báyìí gómìnà ìpínlẹ̀ kogi usman ododo ti sọ ọ́ dúnmọ́ pé wọ́n ti taari àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn ọ̀dẹ ìbílẹ̀ láti ṣàwárí àwọn akẹ́kọ̀ọ́ tí àwọn jàǹdùkú ajínigbé jígbé láwọn ilé ẹ̀kọ́ wọn tó jẹ́ ti fáfitì tó wà nípínlẹ̀ ọ̀hún ilé ẹjọ́ sọ ọ̀rọ̀ sí gómìnà tẹ́lẹ̀ rí yàyà bello lórí pé kùnà láti yọjú sílé ẹjọ́ bẹ́ẹ̀ ló sì pàṣẹ fáwọn ẹ̀ṣọ́ aláàbò pé kan fọwọ́ òfin mu wọn bá ti gán ni rẹ̀ àwáyé ikú kan ò sí ọ̀kan lára ọmọ ilé aṣíṣòfin ilẹ̀ wa Dongoyaro òun ni ó ti já láìsí báyìí wọ̀nyí àti àwọn ìròyìn míì náà lẹ máa láǹfààní àti gbọ́ nígbà tá a bá lọ sókè lọ́hùn tá a padà dé tá a máa mú wa fún yín lẹ́kùnrẹ́rẹ́ à ń padà bọ̀. àjọ tó mójútó ìmọ́tótó agbègbè ní ìpínlẹ̀ yẹn Lagos State Environmental Sanitation Corps LAGESCO tí gbogbo ènìyàn mọ̀ sí kai ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìpalẹ̀ àwọn ibùgbé tí kò bójú bófin mu tí àwọn kọ́kọ́ fi rọ odi tí wọ́n mọ yíká ilé ẹ̀kọ́ girama ti Ọ̀kọ́ta níbi tí wọ́n ní ilé ìwé méjìdínlógún eighteen fìdí tì sí ìgbésẹ̀ ọ̀hún ló tẹ̀lé ìkìlọ̀ palẹ̀ ẹrù rẹ̀ mọ́ tí àjọ náà ti fi léde síwájú fáwọn ẹlẹ́rù níbẹ̀ gbajúgbajà òṣèré àgbéléwò ilẹ̀ yorùbá ẹniọlá badmus ni wọ́n ti fi ipò tuntun dálọ́lá gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì sí olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa tajudeen abbas nínú fọ́nrán kan níròyìn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lónìí ọjọ́ kẹwàá oṣù karùn-ún ọdún 2024 ní Ẹniọlá gba ìwé ìwọṣẹ tuntun gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì lórí ètò ayẹyẹ àti ọ̀rọ̀ ìfiléde bó tilẹ̀ jẹ́ wípé fọ́ọ̀rọ̀ ọ̀hún ti bí ọ̀wù ọ̀wù sílẹ̀ lórí ayélujára tí àwọn kan ní òṣèré ọ̀hún tún ṣe lè tójú bọ òṣèlú. ọkọ̀ àjàgbé elépo kan nìròyìn jẹ́ kó di mímọ̀ wípé ó ti ṣe ìkọlù sí odi ilé ìwòsàn tìjọba àpapọ̀ tó wà ní ìbẹ̀jú lẹ́kì ní ìpínlẹ̀ èkó ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ òní sí aago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́wàá ìyẹn four to four ten pm ni wọ́n ní ó ṣe ìpalára ráńpẹ́ sí òṣìṣẹ́ kan àti ọmọ rẹ̀ tí ìṣẹ̀lẹ̀ náà ká mọ́ ìyàrá ìdáná ní àkókò ọ̀hún bó tilẹ̀ jẹ́ wípé kò sí àkọsílẹ̀ wípé ẹnikẹ́ni ba ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ìròyìn wá jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ àjọ panápaná mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó pàdé níbẹ̀ ọ̀kan láti ẹ̀pẹ́ òmíràn láti ìbẹ́jú lẹ́kì àti méjì mìíràn láti iléeṣẹ́ ìfọpo ti Dangote refinery tí àwọn àjọ ọlọ́pàá pẹ̀lú àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ ìyẹn Federal Road Safety Corps ni wọ́n ní wọ́n péjú pésẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti mójútó bí wọ́n ti ń gbọ́n epo inú ọkọ̀ àjàgbé tó dànù sínú ọkọ̀ mìíràn. Olúwaṣeyí Ṣóhùnmí ló ń jábọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Broadcasting Network YBN ẹ káàbọ̀ padà ààrẹ bọ́lá ahmed tinubu ni ó ti fi àmì ẹ̀yẹ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ òun ló ga jù nípò kejì ìyẹn tí a mọ̀ sí gcon dá ẹni tó jẹ́ àwùjalẹ̀ tilẹ̀ jẹ̀bú ọba síkírù adétọ̀nà lọ́lá níbi ayẹyẹ ọjọ́ ìbí àádọ́rùn ọdún eléyìí a bá òun ṣe lókè ìpẹ́ ààrẹ tinubu eléyìí tí igbákejì rẹ̀ kashim shettima ṣojú fún sọdúnmọ́ pé àmì ẹ̀yẹ òun òun tí wọ́n fi dá Àwùjalè lọ́lá òun láti jẹ́ kí ó mọ rírì àwọn takuntakun ilé ìtàbà òun ti kó lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ ti sọ ó ní Àwùjalè ló jẹ́ pé ipa mánigbàgbé ló kó lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nínú jíjà fún kí ìjọba àwara padà sórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 1993 àti lọ́dún 1999 bákan náà bàbá òun ló tún kó ipa tí mánigbàgbé nínú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ààrẹ tinubu kò ṣàfikún pé àwùjalè ni ó jẹ́ ẹni tí gbogbo èèyàn mọ̀ mọ̀ pé nípa kájà fún ìdájọ́ òdodo ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ rẹ̀ ilé ìtòsí bàbá bọ̀ òun yọ̀ fún ti ayẹyẹ pọ̀pọ̀ ṣe ọdún àádọ́rin ọdún united birthday ilé ìtàn ṣe lọ́wọ́ ọmọ obìnrin kan tí ẹnikẹ́ni ò tí ì dámọ̀ tó jẹ́ èrò ọkọ̀ ló ti pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ tó wáyé ní ìpínlẹ̀ èkó ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló sì wáyé ní abẹ́ afárá ti ìsọlọ̀ nítòsí òṣòdì gẹ́gẹ́ bí àjọ tó jẹ́ ti ilé tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ nípínlẹ̀ ọ̀hún lasma ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde nínú àtẹ̀jáde kan ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó gbé ọmọbìnrin ọ̀hún ó ló lọ sẹ́rí mọ́ ọkọ̀ àjàgbéjò kan eléyìí tó sì mú kí obìnrin ọ̀hún gbẹ́mì lójú ẹsẹ̀ wọ́n dẹ̀bi ọ̀rọ̀ ọ̀hún ru eré àsápajúdé láti ọwọ́ awakọ̀ eléyìí tó ń gbé ọmọbìnrin ọ̀hún eléyìí tó pé níbi tí awakọ̀ rẹ̀ ti ń sá eré àsápajúdé ló pàdánù darí ọkọ̀ kó tó lọ sẹ̀rí mọ́ ọkọ̀ tó jẹ́ ti àjàgbéjò ọ̀hún ni wọ́n ti wá gbé òkú ọmọbìnrin ọ̀hún lọ sílé ìgbókùpamọ́sí eléyìí tí wọ́n sì ti ń wọ́ àwọn ọkọ̀ eléyìí tó lọ́wọ́ nínú ìkọlù ọ̀hún lọ sí iléeṣẹ́ ọlọ́pàá ti àgbè ọlọ́sàn lójúnà àti tẹ̀síwájú nínú ìwádìí àti ìgbésẹ̀ tó kàn. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ ọlọ́kadà kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Afeez Mustapha lórí ẹ̀sùn pé ó fi tìpátìkúùkù bá èrò ọkọ rẹ̀ tó jẹ́ obìnrin lájọṣepọ̀ nípínlẹ̀ Ògùn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá ló fi ọ̀rọ̀ léde lórí ẹ̀rọ ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ti abẹ́yẹfò rẹ̀ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ló fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ́dún pé ọlọ́kadà ọ̀hún ló gbé ọmọbìnrin ọ̀hún gẹ́gẹ́ bí èrò eléyìí tó ṣe pé lójijì ló ṣẹ́nà gbà tó sì darí pọ ibòmíì ní arákùnrin ọlọ́kadà ọ̀hún ṣàmúlò pé èrò ẹyọ̀kan ló wà lẹ́yìn rẹ̀ tó sì rí i pé ibi tó mú un lọ ló jẹ̀bi ẹsẹ̀ ògbèjì tó sì ṣùpá tìkú kò bá a lájọṣepọ̀ ni wọ́n ti wá rọ́wọ́ tó afurasí ọ̀hún eléyìí tí wọ́n sì fi ṣọ̀kò sí olú iléeṣẹ́ ọlọ́pàá lẹ́wà fún ọ̀húnrín kí n wádìí kó tó di pé wọ́n fojú rẹ̀ ba ilé-ẹjọ́ ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì harry àti aya rẹ̀ meghan ni wọ́n ti balẹ̀ ìgùdẹ̀ sílẹ̀ nàìjíríà eléyìí ni ó sì jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣàbẹ̀wò sórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí lọ́kọláya lẹ́yìn tí kó jẹ́ pé láìpẹ́ yìí ni ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì ọ̀hún parí ìrìn àjò rẹ̀ lọ sílùú London eléyìí tó jẹ́ pé lórọ̀ ní òun ló balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà ẹni tó jẹ́ olórí ọmọ ogun lẹ̀wà ọ̀gágun Christopher Musa òun ló fìwé pè pé ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì àtayá rẹ̀ ọ̀hún eléyìí tó jẹ́ pé tìlù tìfọn náà ti fi kí i káàbọ̀ pẹ̀lú bí àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣe dúró wàmúwàmú láti pèsè ààbò pẹ̀lú bí ó ṣe ń dá sẹ̀wọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé ẹ̀bùn ọlọ́kan ò náà fi kí i káàbọ̀ bákan náà ni ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì ọ̀hún náà tún ní láǹfààní àti ṣàbẹ̀wò sí àwọn ọmọdé kan nílùú àbújá ìgbésẹ̀ ọlọ́kan-ò-jọ̀kan òun ló wáyé níbi ètò ọ̀hún àwọn ìlànà ètò ọlọ́kan-ò-jọ̀kan òun ló jẹ́ eléyìí tán ti là kalẹ̀ ẹni tó jẹ́ olórí ọmọ ogun ilẹ̀ wa ti wá sọ ọ́ mọ̀ pé lásìkò àbẹ̀wò yìí ọmọọba ilẹ̀ gẹ̀ẹ́sì òun àtẹ̀yà rẹ̀ náà ni wọ́n láǹfààní àti ṣe àbẹ̀wò sí àwọn ọmọ ológun ilẹ̀ wa tó fara káṣá ọta ìbọn lásìkò tó ń kóná wojú àwọn kọ̀rọ̀ sí ẹ̀dá eléyìí ń yọ àlàáfíà orílẹ̀-èdè nàìjíríà lẹ́nu adíje dupò ààrẹ tẹ́lẹ̀ rí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti ADC ìyẹn Pat Utomi ti sọ mọ́ pé èròǹgbà àti fi lọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú alágbára ńlá kan síwájú ètò ìdìbò gbò tí ó wáyé lọ́dún 2027 òun ló sì wà díndín ó ní ètò àti àfojúsùn ẹgbẹ́ òṣèlú tuntun ọ̀hún ó láti gba ìjọba lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC eléyìí tó wà lórí ìṣàkóso báyìí lórílẹ̀‐èdè yìí Òtítọ́mi tó fi ọ̀rọ̀ ìlédè lásìkò tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tó darí dé lẹ́yìn tó ti lọ lo àwọn àkókò kan lọ́lọ́jọ́ gbọ́rọ̀ nílẹ̀ Amẹ́ríkà sọ́dún pé ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú ti alátakò lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọn ò ní kìmí tó láti rí orílẹ̀‐èdè Nàìjíríà padà sí rere ó sọ ọdún pé ẹgbẹ́ òṣèlú tuntun ọ̀hún òun ni wọ́n rí pé àwọn àkórajọ ọlọ́kanjọkan òun ni wọ́n ṣàmúlò rẹ̀ eléyìí tí wọ́n sì rí pé gbogbo àwọn ikọ̀ ikàn tó lẹ́nu lọ́rọ̀ òun náà mú sínú ẹgbẹ́ ọ̀hún lójúnà àti ṣe àyípadà sí i ó ní bí ẹnikẹ́ni bá gbìyànjú àti darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ tó wà lóde báyìí látòrí ká tó fọ̀ irú ẹni bẹ́ẹ̀ náà yóò ti sán bàǹtẹ irúfẹ́ ìwà ìbàjẹ́ àti àìnífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹni eléyìí tí àwọn tí ó wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ń wù wá ní ẹgbẹ́ òṣèlú tuntun ọ̀hún òní yóò yìí ṣe àyípadà sí ìtàn òṣèlú lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí wọ́n bá fi dà sílẹ̀ òní àwọn ìkàn ìkàn lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ alẹ́ lọ́rọ̀ náà ló jẹ́ àwọn tí wọ́n pè sínú ẹgbẹ́ òun tàbá pé òtún ló sọ nígbà kan rànà pé òun ni òun ti kàn sí ẹni tó jẹ́ adíjedupò aláṣẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party PDP ìyẹn Àtíkù Abubakar òjúgbà rẹ̀ tẹgbẹ́ òṣèlú Labour Peter Obi láìgbàgbé tẹgbẹ́ òṣèlú ti New Nigerian People's Party NNPP nǹkan kan sọ lójú náà àti pé wọ́n jọ forí òkú ṣọ̀ọ́dún láti parun pọ̀ kí wọ́n sì ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú alárààgbàyídá eléyìí tí wọ́n lérò pé yóò gba ìjọba lọ́dún 2027 ọ̀hún àwọn ìṣòwò ata títà lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti dẹ̀bi ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bí ata lórílẹ̀‐èdè yìí ru bí àwọn nǹkan gbogbo ṣe gbówó lórí lọ́wọ́ yìí kẹ́gbọ́n wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ́kànjọ̀kan pàápàá jùlọ epo bẹntiró eléyìí tó gbówó lórí òun ló ń ṣe àkóbá ńláńlá eléyìí tí yóò sì mú kí gbogbo àwọn nǹkan tẹnu jẹ kó gbówó lórí báyìí bákan náà wọ́n ní àwọn èrè oko eléyìí tó ń rè báyìí náà àti ohun tí wọ́n nílò láti ṣe wọ́n òun ló jẹ́ pé owó gọbọi ni wọ́n fi ń rà wọ́n lọ́wọ́ yìí ààrẹ fún àjọ àwọn tó ń ta ata lórílẹ̀‐èdè nàíjíríà alhaja fawza azeez ló fi ọ̀rọ̀ ọ̀hún léde níbi tí wọ́n ti ń fi àmì ẹ̀yẹ kan dá ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ adébọ́lá hamsat lọ́lá ní iléeṣẹ́ lólú iléeṣẹ́ ẹgbẹ́ ọ̀hún ilé tó wà lágbègbè ọjàba ìyẹn nílùú ìbàdàn ti ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ó ní nǹkan tó ti wá gbó lórí báyìí ló ti mú kí gbogbo nǹkan lè gbé yẹn afọ̀gùn fọ́mọ ilẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí o ti sọ fún àpẹẹrẹ onímọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́rin ni ó kéré tán wọn ó máa ná owó tíye rẹ̀ wà láàrin ẹgbẹ̀rún lọ́nà mẹ́jọ náírà sí ẹgbẹ̀rún lọ́nà mẹ́wàá náírà kó tó di pé wọ́n lè bọ ẹnu ara wọn níjókòó ẹ̀kan onírúfẹ́ àwọn ìgbésẹ̀ báyìí ló pè fún kíjọba àpapọ̀ àti ìjọba ẹlẹ́lẹ́kùnjẹkùn tètè gbé ìgbésẹ̀ wọ́n sì jí gìrì sí ojúnà àti rí pé wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún kí ara bà lè tu aráàlú ọ̀gá àgbà ọlọ́pàá òun náà dúpẹ́ pàtàkì fún àmì ẹ̀yẹ tó ń fi dá a lọ́lá ó ní láti bíi ọdún méjìlélọ́gbọ̀n thirty two tí òun ti ń ṣiṣẹ́ ọlọ́pàá òun bọ̀ ó fẹ́ má sí ìgbà tí òun gba irúfẹ́ àmì ìdánilọ́lá báyìí eléyìí tó sì jẹ́ ìdùnnú àti ìwúrí fún òun lẹ́rọ aṣọ ọdún pé lábẹ́ ìṣàkóso òun ìpínlẹ̀ ọ̀yọ́ ni yóò tún máa ní ìrírí ètò àlàáfíà tó délé tó doko tó sì dé ẹsẹ̀ kòkò ní ìpínlẹ̀ ọ̀hún ó ní àwọn ìgbésẹ̀ ọlọ́kanjọ̀kan tó ń gbé láti rí i pé àwọn aráàlú sùn pẹ̀lú ojú wọn méjèèjì nídìí òun ló túnbọ̀ tẹ̀síwájú. Àjọ tó ń gbógun ti ìwà àkóyawọ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Economic and Financial Crimes Commission EFCC náà ti rọ́wọ́ tó àwọn tó ń lo ẹ̀rọ ayélujára láti lu jìbìtì àmọ́ sí Yahoo eléyìí tí wọ́n tó bíi mẹ́rìnlélọ́gọ́ta sixty four ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìlú Ẹdẹ ni wọ́n ti rọ́wọ́ tó àwọn èèyàn ọ̀hún eléyìí tí wọ́n mú wọn láwọn agbègbè ọlọ́kanòjọ̀kan nílùú ọ̀hún alukoro fún àjọ EFCC Délé Oyèwálé lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ ọ́ dúnmọ̀ pé olobó tó ta àjọ ọ̀hún látàrí pé àwọn kan kẹ́fí pé ìwà tó ní ṣe pẹ̀lú lílo ẹ̀rọ ayélujára láti fi lu jìbìtì ni àwọn ọ̀dọ́ ọ̀hún lò òun ló sì jẹ́ kí ikọ̀ tí EFCC yabò wọ́n tí wọ́n sì rọ́wọ́ tó wọn ó lásìkò tí wọ́n kọlù wọn ọ̀hún ó ní àwọn nǹkan ọlọ́kan-ò-yọ̀kan nílé tí a ti rí ọkọ̀ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ ilé ìtọ́jú olówó iyebíye tó tó bíi méjìdínlógún eighteen àwọn ẹ̀rọ kọ̀ǹpútà tí a mọ̀ sí laptop méjìdínlógún eighteen bákan náà ẹ̀rọ ìléwọ́ ọlọ́kan-ò-yọ̀kan tó jẹ́ méjìléláàádọ́fà one hundred and twelve mobile phones láì gbàgbé àwọn nǹkan eré ọmọdé tá a mọ̀ sí playstation games mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àti alùpùpù márùn-ún àti àwọn nǹkan míì eléyìí náà rí gbà lọ́wọ́ wọn ní ìwádìí ló ṣì ń lọ lọ́wọ́ lórí àwọn èèyàn ọ̀hún lè tọ́ pé bí ìwádìí ọ̀hún bá ti fẹ́ẹ́ gbépo wọn ó gbé wọn relé ẹjọ́ láti lọ tọ̀nà wádìí ohun tí ó ṣokùnfà àwọn ìwà kò tọ́ eléyìí tó ń wọ̀ ọ̀hún Ilé ẹ̀kọ́ Fáfitì tí ọ̀rọ̀ ń rí sí ètò ti ìmọ̀ sáyẹ́ǹsì lẹ́ka ti ìtọ́jú aláìsàn (Therapy, Medical science ó ní ó ti jáwé gbélé ẹ̀ fún ẹnì kan tó jẹ́ igbákejì ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún Adolphus Lutto, gẹ́gẹ́ bí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún lédè látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún ilé ẹ̀kọ́ ọ̀hún ìyẹn Arákùnrin Tèmítọ́pẹ́ Olúwatáyọ̀ sọ́ọ́dún mọ̀ pé lótò ló jẹ́ pé lásìkò eléyìí tó pé ìgbìmọ̀ kan nílé ẹ̀kọ́ ọ̀hún jókòó láti tanná wo ẹ̀sùn ọlọ́kanòjọ̀kan eléyìí tó fi kàn án bíi ká máa kọ ìwé ẹ̀sùn tí kò lóǹkà ní wọ́n rí i pé ó jẹ̀bi ẹ̀sùn ọ̀hún eléyìí tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú rẹ̀ mọ́ ní àwọn ìwé ẹ̀sùn ọlọ́kanòjọ̀kan tí arákùnrin ọ̀hún ti kọ òun ló jẹ́ eléyìí tí kò jó òótọ́ ọ̀rọ̀ ó mọ̀ọ́mọ̀ kọ wọ́n lójúnà àti ba ilé ẹ̀kọ́ ọ̀hún lórúkọ jẹ́ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún tí a mọ̀ sí governing council ọ̀jọ̀gbọ́n ayọ̀délé àròjòlú náà fi kún ọ̀rọ̀ ọ̀hún pé ìgbésẹ̀ ọ̀hún náà gbé lẹ́yìn tí wọ́n ti rí i pé gbogbo àwọn tó jẹ́ ọmọ ìgbìmọ̀ tó ń ṣàkóso ilé ẹ̀kọ́ ọ̀hún eléyìí tó ń wo ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì tanná wò ó rí i pé wọn nígbàgbọ́ olókan nínú rẹ̀ àti àwọn ìwà àkótọ́ tó wù ọ̀hún òun náà ló sì mú kí wọ́n fẹnu kò pé kábọ̀ kó máa relé kó máa lọ fẹ́ jàjẹ́ kọ́ ìjọba ìpínlẹ̀ Kogi ti sọ ọdún mọ́ pé wọ́n ti taari àwọn ẹ̀ṣọ́ aláàbò tó fi mọ́ àwọn ọdẹ ìbílẹ̀ lójúnà àti rí i pé wọ́n ṣàwárí àwọn akẹ́kọ̀ọ́ ilé ìtàn jígbé nílé ẹ̀kọ́ fáfitì kan ní ìpínlẹ̀ ọ̀hún tàbí pé àwọn kọ̀rọ̀ sí ẹ̀dá agbébọn ló jẹ́ pé láṣàálẹ̀ àná ti ṣe ọjọ́ Ọjọ́bọ̀ tọ́ọ̀sì òun náà yà wọ ilé ẹ̀kọ́ ti ifáfitì ti Confluence eléyìí tó wà ní agbẹ̀ ọ̀ṣàrà ní ọ̀kẹ́nẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún eléyìí tó sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kọ̀ṣẹ̀kọ̀ṣẹ̀ kó tó di pé wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó tó bíi mẹ́sàn-án lọ nígbà náà ẹni tó jẹ́ alábòtúfò ọ̀rọ̀ ìròyìn ní ìpínlẹ̀ náà Kingsley Fanwo lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde sọ ọ́ dùn pé gómìnà Usman Ododo ti ìpínlẹ̀ ọ̀hún olóòtú taari àwọn ẹ̀ṣọ́ aláàbọ̀ ọ̀hún lójúnà àti fi mú fílẹ̀ wọ́n sì ya gbogbo àwọn inú igbó kìjìkì tó wà láyìíká ọ̀hún láti ṣàwárí àwọn náà ó ní ìjọba ni kò ní tẹ̀tí tí ò sì ní lẹ́rí lójúnà àti pé wọ́n ṣàwárí àwọn ọ̀hún láàyè lójúnà àti pé wọ́n darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn ó fi ọ̀rọ̀ ọ̀hún lé dá àwọn òbí àtàlágbàtọ́ tó fi mọ́ àwọn akẹ́kọ̀ọ́ lójú pé gbogbo ìgbésẹ̀ níjọba ò gbé láti rí i pé àwọn kọ̀rọ̀ǹsọ ẹ̀dá òun wọ́n rọ́wọ́ tó wọn tí wọ́n sì dá àwọn ọmọ òun sílẹ̀ láyọ̀ àti àlàáfíà ní ìjọba ló ṣàmúlò àwọn tó jẹ́ ọdẹ ọ̀hún torí pé ipa takuntakun náà kó lásìkò eléyìí tí wọ́n fi kó gbéná wojú ara wọn lásìkò tí wọ́n ṣe ìkọlù sílé ẹ̀kọ́ ọ̀hún ó ní bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ìkan ọ̀bá tún yan nípa jíjí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó yìí bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú àbújá ti ṣolúìlú ilé ló ti bu ẹnu àtẹ́ lu ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kogi Yahaya Bello fún bí ó ṣe ń dágunlá sí àṣẹ ilé-ẹjọ́ eléyìí tó ní kó wá yọjú láti jẹ́yọ́ lórí àwọn ìgbẹ́jọ́ ọlọ́kan ọ̀jọ̀kan àti ẹ̀sùn tó fi kàn án tàbí àpé àjọ tó ń gbógun ti wàjẹ́ bánu àti àkóyawó lórílẹ̀ Nàìjíríà Economic and Financial Crimes Commission EFCC òun ló ti wọ́ Yahaya Bello lọ sí ilé-ẹjọ́ òun ṣùgbọ́n tí abọ́ òun ò yọjú eléyìí tó sì mú kí ó adájọ́ Emeka Nwite lásìkò tí ó ń gbọ́ ẹjọ́ ọ̀hún sọ́gbó ẹnu àtẹ́lu ìwà eléyìí tí gómìnà ọ̀hún hù ó sì sọ ọ́ náà pé bí ìwà àfojúdi gbà àti mímọ́ àmọ̀ mọ̀ dẹ́yẹ sí ilé ẹjọ́ ni ó ní Bello ni kò lè wà lálẹ́nu kọ̀rọ̀ yàrá rẹ̀ kó máa fohùn ránṣẹ́ sí ilé ẹjọ́ pé òun ò lẹ́jọ́ jẹ oní tó bá fẹ́ràn ara rẹ̀ yóò dàbí ó bá lè yọjú láti wá wé ara rẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ti ẹ̀sùn oníkókó mọ́kàndínlógún nineteen ilé tí àjọ EFCC fi kàn án ọ̀hún ní bákan náà ni ó sì gbọdọ̀ rí pé ó bọ̀wọ̀ fún ilé-ẹjọ́ nípa títẹ̀lé àṣẹ tí wọ́n pa òun adájọ́ ọ̀húnwàsọ ọdún pé yóò dàbí àwọn ẹ̀ṣọ́ aláàbò bá ti lè rí pé wọ́n gbé ìgbésẹ̀ lójúnà àti lọ́wọ́ ṣìkó òfin láti gbé e ní géré tí wọ́n bá ti gánni rẹ̀ torí pé àwọn ìwà tó wù ọ̀hún òun ló jẹ́ ilé tí ó kù díẹ̀ káàtó fúnru ẹni tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún sábà pé ẹ̀sùn olè tó tóbi ṣíṣe owó òlópónpó àpapọ̀ olè tí rẹ̀ lé ní bílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà eighty billion naira lásìkò tí Yàyà Bello fi wà lórí àléfà gẹ́gẹ́ bí gómìnà onísáà méjì tó lu ọdún mẹ́jọ lórí àléfà ní ìpínlẹ̀ Kogi ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ló ti tẹ arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Afọlábí Òjó lórí pé ó fipá bá ọmọdébìnrin ọmọ ọdún mẹ́rin kan lò àjọ tó rínú jẹ́ ti ààbò ara ilẹ̀ NSCDC ni ó fi ọ̀rọ̀ ọ̀hún léde látọwọ́ ẹni tó jẹ́ alukoro rẹ̀ Tolú Àfọlábí tó sọ náà pé ìyá ọmọ òun ló fi ọ̀rọ̀ ọ̀hún tó àjọ náà létí eléyìí tó pé ó ní ọmọdé ọ̀hún sọ náà pé lásìkò eléyìí tí wọ́n wà ní àgbè wọn ní àgbè Olújọdá ó ní arákùnrin òjò ọ̀hún hùwà kò tọ́ níbi tí ó ti tan ọmọ òun wọlé tó sì hùwà tí ó jẹ́ láabi ọ̀hún sí i ó ní ní kété ní ọmọ òun sọ fún ìyá rẹ̀ eléyìí tó ń sì kó arákùnrin òjò lójú eléyìí tó sọ ọdún pé wọ́n kàn fẹ́ ọmọ fi ba òun lórúkọ jẹ́ ni ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí tó ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbé ọmọ òun lọ ilé ìwòsàn láti lọ ṣe àyẹ̀wò fún un ní èsì àyẹ̀wò sọ ọdún mọ̀ pé àwọn nǹkan tó jẹ́ ojú ara ọkùnrin òun náà rí lára ọmọdébìnrin ọ̀hún nílé tí wọ́n sì ti wá mú arákùnrin ọ̀hún sí akóló iléeṣẹ́ ọlọ́pàá ibi tí wọ́n ti ń tẹ̀ tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ àti rí pé wọ́n ṣe ìwádìí eléyìí tó a ò ní rí jù báyìí lọ fún àgbéyẹ̀wò ròyìn fún ti àṣálẹ́ yìí tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin láǹfààní àti máa wo ìkànnì tí Yorùbá Broadcasting Network ẹ̀ àǹfààní wà fún yín láti rí i pé ẹ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí nọ́mbà eléyìí tó hàn lójú móhùnmáwòrán yín níbi tí ẹ ti máa gba ìròyìn ọ̀hún bó bá ṣe ń wọlé lọ́kọ̀ọ̀kan èjèèjì aago rébété òní kẹ́ ẹ fọ́ tẹ̀ kó máa ta yín lólobó láti mọ̀ bí àwọn ìròyìn ọ̀hún bá ti ń dé àti ètò wa ọlọ́kan ọ̀jọ̀kan ẹ̀sùn lè pín àwọn ìròyìn wa àti àwọn ètò ọlọ́kan ọ̀jọ̀kan tí a ti gbà sílẹ̀ káàkiri lórí ẹ̀rọ ti ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yín kó ba lè délé kó sì dóko ẹ ṣeun tẹ́tẹ́ títí tẹ̀sí ń ìkànnì yorùbá broadcasting network ybn ìkànnì tó fi yorùbá pọ́nbélé tí ò lábùlà gbé àwọn ìròyìn àti ètò rẹ̀ ọlọ́kanòjọ̀kan jáde ṣèyí ìpàdé la tó jẹ́ oníròyìn fún ti àṣálẹ̀ ìlú ń dágbére fún pé ó dàárọ̀ oorun ayọ̀ lásùn ire o. yang